lọ́run lọ́run tó ga ìyanu lórúkọ rẹ̀ lọ́run lọ́run tó ga ìyanu lórúkọ rẹ̀ kò máa sọ́ba ayé kan tó lè rìdì agbára ọlọ́run ọlọ́run tó ga ìyanu lórúkọ rẹ̀ ìyanu ni ọlọ́run tó ga ìyanu lórúkọ rẹ̀ kò máa sọ́bàáyé kan tó lè rìrì agbára rẹ̀. ọlọ́run ọlọ́run tó ga ìyanu lórúkọ rẹ̀. ọlọ́run tó ga ìyanu lórúkọ rẹ̀ kò máa sọ́bàáyé kan tó lè rìrì agbára rẹ̀. <laughs> Ọlọ́run tó ga tó gbọ́wọ́ Èlíjà ṣiṣẹ́ agbára. Ọlọ́run tó ga fagbára hàn lórí Ọlọ́run èké kò máa sọ́ba ayé kan tó lè rìndì agbára rẹ̀. Ọlọ́run Ọlọ́run tó ga ìyanu lórúkọ rẹ̀ ìyanu ni Ọlọ́run tó ga ìyanu lórúkọ rẹ̀ kò máa sọ́ba ayé kan tó lè rìndì agbára rẹ̀. ọlọ́run tó ga tó ṣiṣẹ́ ìyanu ní Jerusalem ó nawọ́ agbára lórí wúndíà Maria kò máa sọ́ba ayé kan tó lè rìndì agbára rẹ̀ ọlọ́run ọlọ́run tó ga eh, ìyanu lórúkọ rẹ̀ ìyanu ni ọlọ́run tó ga eh, ìyanu lórúkọ rẹ̀ kò máa sọ́ba ayé kan tó lè rìndì agbára rẹ̀ kò máa máa sọ́ba ayé kan tó lè rìndì agbára rẹ̀ sọ́ba ayé kan tó lè rìn di agbára rẹ̀. kò máa máa sọ́ba ayé kan tó lè rìn di agbára rẹ̀. kò máa sọ́ba ayé kan tó lè rìn di agbára rẹ̀. tó bá rí bẹ́ẹ̀ ìbà rẹ̀ Jésù o Jésù ìbà rẹ̀ ọmọ Màríà ẹlẹ́rù ni ìrìn ojúbà rẹ̀ ìbà ṣe ìbà o ìbà rẹ̀ ìbà jésù o ìbà rẹ̀ jésù ọmọ Màríà ẹlẹ́rù ni ìrìn ojúbà rẹ̀ ìbà ṣe ìbà o ìbà rẹ̀ jésù ìbà o ìbà àríyàn ẹlẹ́rù ni ìmójúbà rẹ̀ wò bá ṣe. tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run mi ga èmi náà á ga olówó ni jésù èmi náà á lówó ọlọ́run mi ga èmi náà á ga olówó ni jésù èmi náà á lówó ọlọ́run mi ga. èmi náà á ga olówó ni jésù èmi náà á lówó ọlọ́run mi ga èmi náà á ga olówó ni jésù èmi náà á lówó ọlọ́run tó ga ìyanu lórúkọ rẹ ọlọ́run tó ga ìyanu lórúkọ rẹ kò máa sọ ayé kan tó lè rí di agbára rẹ̀.